ẹ̀yin alábẹ́lá ẹ̀yin afẹnupani láì yọ̀dà ẹ̀yin lọ́rọ̀ òní bá wí ọ̀rọ̀ mọ́ làtàbàtúbú kọ́kọ́ gbé kàyín láyà lórí hmm? <laughs> ẹ bá ń wá ẹni tó máa ṣọ́ ọ́rán délé máa ṣọ́ ọ́rán àmọ́ tẹ́ bá fi lè gbé aṣọ fún January ó di December ọdún tó ń bọ̀ kẹ́ tó raṣọ yín gbà ó ah, ti pa délé sáyé ẹ mẹkáníìkì wo ló dá aládùúgbò yìí ná ah, bàbá àkàfáyà kò sírúfẹ́ mọ́tò tí ò lè ṣe ṣùgbọ́n <laughs> ṣùgbọ́n tẹ́ bá fi lè kówó páàtì fún báyìí tẹ́ kówó páàtì lé lọ́wọ́ àtowó àti páàtì ẹ má retí kankan bẹ̀ tẹ́ bá fẹ́ para yín pátápátá nǹkan wá gbé mọ́tò yín lẹ̀ fún tàbí kẹ́ni kó lọ ra páàtì yẹn lẹ́yìn yín kẹ́ má tẹ̀lé lọ sí Ládìpọ̀ afẹnupaniláìyọ̀dà hmm. Daddy Junior Mummy Junior hmm. ah woman yẹn ó lè ro ẹjọ́ Hmm, afẹnupani láì yọ dáa ibo ló lóúnjẹ tó dáa wà ládùúgbò yìí Ah, <laughs> lóúnjẹ tó dáa wà ẹ street kẹta yẹn ni ẹ màmá alágbájá à ah, oúnjẹ ẹ dáa ṣùgbọ́n mi ò ṣọ́ ọ̀pọ̀jú lásán ló fi ń to oúnjẹ ọjọ́ kan wà tí mò ń lọ ń dàjí ni mo rí tó ń pè nǹkan kan báyìí níbi ẹgbẹ́ ibi tó ti ń dáná àrò à à à à à afẹnupani láì yọ dáa ọjọ́ ò ló máa jáwọ́ ń bẹ̀ ṣẹ́ẹ̀rì kápá àyàn sáyé ó poríṣiríṣi gbogbo apànìyàn kan ni ó lò bàn gbogbo apànìyàn kan ló máa lo ida, gbogbo apànìyàn kan ló máa lo poison ẹnu tí wọ́n fi ń pààyàn ń kọ́ imú dẹ̀ ní kà tí ò já gbóòórùn àṣebi ìwọ náà ló máa pa wọ́n ìwọ ló tún máa gbà wọ́n ìwọ ló máa pa wọ́n ló tún máa júwèé ibi ọ̀nà àbáyọ fún wọn ẹ ò dẹ̀ ṣọ́ra gbogbo ẹ̀yin afẹnupani láì yọ̀dà kò sí ní tí wọ́n mọ̀ ṣe lójú tiwọ́ rí lágbàṣe gbà ẹ kí ni kí ni yẹn ń ṣe bí ìgbà tó bá gbọ́n nìkan ló mọ̀ ṣe ni afẹnupani láì yọ̀dà ọjọ́ wo ló máa jáwọ́ má wàá gbàgbé o ọ̀rọ̀ òwe mímọ́ kan tó sọ wípé ọjọ́ tí ẹ bá ti dẹ́kun àti máa bàyàn jẹ́ ọjọ́ náà làbàwọ́ náà jẹ́ kanlẹ̀ kó tó wá di ọjọ́ yẹn rántí àwọn ọmọ tí wọn náà fi lẹ̀ àwọn náà lẹ́nìkan tí wọ́n fẹ́ máa júwe fún wọn o wípé ẹ̀yàn ọmọ tí wọ́n náà ń ṣiṣẹ́ kan o má gbàgbé pé n tó ń ṣe yìí má jẹ́ kí ẹ̀sìn ọmọ ké lórí ọmọ ẹ̀yin afẹnupani láìyọ̀dà ẹ̀yin mò ń fi ọ̀rọ̀ ọmọràn tòní bá wí ẹ jẹ́ ayípadà káyé ṣe bẹ́ẹ̀ mélèyé sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ẹ mùsùlùmí ni àbáláyé ni gbogbo èèyàn pátápátá tó mọ̀ wípé n tó ń ṣe yóò dá afẹnupani láì yọ̀dà ẹ̀yin mr and mrs alábẹ́lá hàn ẹ́ ẹ̀jẹ̀ àyípadà nítorí pé n tí ń bọ̀ padà bọ̀ wá bí ni má rò pé o ṣé o mu jẹgbẹ́ o ibẹ̀ yẹn máa gbà lọ ṣe àfihàn àlejò mi ní kíkún ẹni tí wọ́n jó wọlé lórí ìtàgé orin ìmílẹ̀ kan tí mo forin ìyàn àtòrin ọpẹ́ gbé wọlé ah olórin ni wọ́n tá a bá sọ pé ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ni wọ́n torí orin mo ṣe gbé wọn wá síbí lónìí ọlọ́run gbọ́. <laughs> orúkọ wọn ni Michael Òkìkíọlá tí orúkọ ọ̀tàgé tí wọ́n ń jẹ́ Holy Ghost Koboko ẹ jẹ́ kó mọ̀ pé Holy Ghost Koboko gangan ló wà lórí ètò pẹ̀lú mi lónìí. ok ọlọ́run iná ọlọ́run Holy Ghost Koboko mo sábìyọ lórí òkè yìí o ọlọ́run elijah tó pé náà sọ̀kalẹ̀ bá mi pàdé má jẹun wá lásán ọlọ́run iná ọlọ́run holy ghost koboko mo sábìyọ lórí òkè yìí o lórí ètò yìí o ọlọ́run elijah tó pé náà sọ̀kalẹ̀ bá mi pàdé má jẹun wá lásán. ọlọ́run ẹ̀ ń ṣe mí only just go boko kí ni mo ṣe tẹ ò fi rún mi mọ́ hmm. wá ìtẹ́ńdára ti gbogbo àdúrà síra yín ní kó bá wà pàdé má jẹ́ àwa lásán. ọlọ́run iná ọlọ́run holy ghost koboko àsádìyọ lórí ètò yìí o ọlọ́run elijah tó pe iná sọ̀kalẹ̀ wá bá wa pàdé má jẹ àwa lásán. ẹ ò ní wá lásán kẹṣà mi. àmín. mi ò ní wá lásán kàṣà. àmín. ẹ̀yin ti wá nílé o ẹ ò ní wá lásán. àmín. aṣáàdì ọ a ò ní wá lásán. àmín. àmín. àti cac bọ̀. ó ga jù oligosco boko ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí oligosco boko ìlú wo gangan ni ẹ jẹ́ káwọn ọmọ ìlú yìí mọ̀ pé ah àrímúyangàn lọmọ eléyìí hmm. àti wípé kí ni tó bí oligos lẹ́yìn Michael Olúyẹmí hmm. Òkìkíọlá. ọ̀rọ̀ tó sanra lẹ́bẹ̀rẹ̀ tó tóbi dáadáa èmi náà tóbi. <laughs> ọmọọlú Ondo State Ìfọ̀n ní Ọ̀sẹ̀ local government. Ìfọ̀n kan náà. Ìfọ̀n kan náà. Ìfọ̀n tíá. Ìfọ̀n ti Ondo State ẹ̀ tíá. Ìfọ̀n tíá. Ìfọ̀n ah, ni mo ti wá Ondo State Ìfọ̀n Ọ̀sẹ̀ local government ni baba mi Ìfọ̀n ìyá mi ìlú Ọ̀wọ̀ ṣùgbọ́n Ondo làwọn méjèèjì pẹ́. adébọ́lá. olugos koboko ṣé ara orúkọ yín náà ni àbíbò kí ni tó bí olugos koboko gangan. bàbá àti ìyá ọ̀sán mi olugos koboko. àwọn ló wá sọ yín bẹ́ẹ̀. nígbà tí. ẹjọ́ mọ̀lẹ́ ẹjọ́ mọ̀lẹ́. nígbà tí mo ń ṣe bible training ní deeper life ní bíi almost twenty years ago ngbà yẹn nígbà yẹn ni mo máa ń mo máa ń ti bá lè prayer màá ní pé gbogbo ẹni tí ó ń jẹ́ kí n ní àṣeyọrí holy ghost kòbókò kó wé wọn pa holy ghost kòbókò kó nà wọn lẹ́gba so tọ́wọ́ ti á parí prayer tán tọ́wọ́ ti á eh, bọ́dà tó lídìí prayer yẹn àwọn dànù bọ́dà wo ṣé bọ́dà tó máa ń parí Holy Ghost kòbókò náà wá ti amórúkọ ọmọdé ah, <laughs> pé Holy Ghost kòbókò Holy Ghost kòbókò Holy Ghost kòbókò dìísí dẹ bá pe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ta nìyẹn wọn mọ̀ mí bí Michael wọn bí bí ògẹ́lá wọn kọ̀ mọ̀ pé Holy Ghost kòbókò. àrí náà wájú mọ́tò yín náà ẹ̀kọ́ sí pé Holy Ghost kòbókò. ó ti wá di brand pé ó ti wá dé bá Holy Ghost kòbókò Holy Ghost kòbókò Holy Ghost kòbókò. adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kúnrin àjò náà ẹ jẹ́ mú báyìí gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. ẹ sọ bá bẹ́ẹ̀ tó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyímíkà babs àtàbàtúbù the great abẹ́rẹ́ orin ẹni tí mo gbà lálejò lórí ètò tòní fún ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ nígbà tẹ́yin náà lọ pàtí tẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ tètè dé ẹ́ tírafíkì pọ̀ àbí ẹ káàbọ̀ sínú ilé hmm, ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ tí mo gbà lálejò ni Oligos Koboko orúkọ wọn gangan ni Michael Olúyẹmí Òkìkíọlá. Òkìkíọlá ọmọ ẹfọn ni wọ́n yìí tẹ́ bá jẹ́ ọmọ ẹfọn ẹ bá wọn tẹ̀lé ètò yìí bọ̀. bàbá wa ẹ ń sọ ìyàtọ̀ tó wà láàrin ẹni tí ń kọrin ẹ̀mí àti àwọn tí ń kọrin ìdárayá ẹ jẹ́ wá wò báyìí ṣé ẹ̀ṣẹ̀ ni tí èèyàn bá kọrin ìdárayá hmm. àti wípé kí ni àáfin máa ń dá ẹni tí ń kọrin ìdárayá yàtọ̀ sí ẹni tí ń kọrin. àkọ́kọ́ náà mi ní sọ pé ẹ̀ṣẹ̀ ni torí pé ẹlòmíì ó ń ṣe fún oúnjẹ ni bóyá fún nǹkan tó máa jẹ ẹlòmíì dẹ̀kẹ̀rẹ́ ó kàn ń ṣe gbé láti múnú ara ẹ̀ dùn tí o kò ń ṣẹ̀ṣẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ torí àwọn tó ń kọrin ẹ̀mí náà àwọn náà wọ́n ṣe wípé a pè wọ́n sí ni ó dàbí pé káwọn pé ẹni tó ń bóyá o jẹ́ evangelist àbí o jẹ́ pastor àbí o jẹ́ wòlíì a pè fún ni so òun ṣe gẹ́gẹ́ bí a fi pè ẹ́ ti bí dẹ̀dẹ̀gẹ̀ yìí náà bóyá òun ló fi mú wọlé bóyá nǹkan tó fi ń jẹun nìyẹn bí àwọn tó ń kọrin ní party ní wedding ní beria wọ́n àwọn àwọn kan fún ẹ̀mí wọ́n kọ́ fún láti dá láti máa wọ̀nyàn láti múnú àwọn èèyàn dùn ní agbo yẹn tó kò ń ṣẹ̀ṣẹ̀. kì í ṣẹ̀ṣẹ̀ fún àwọn tí wọ́n ń kọ́ fi dánilárayá. kò ń ṣẹ̀ṣẹ̀ kò ń ṣẹ̀ṣẹ̀. ẹ ń sọdún pé bóyá wọ́n ń kọ́ láti pa owó mo fẹ́ ká yànnà náà kankan láàrin hmm. gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ṣé ẹ̀ṣẹ̀ ni kí ènìyàn náà kọrin láti fi pa owó yàtọ̀ sí pé à ń ta àwo. kò ń bọ́lọ̀ ṣe rán ẹ tó bá ṣiṣẹ́ tó lọ́rùn ẹ kò sígbà tó wò ní wọlé ó dàbí wòlíì tá a pè kò síṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n ọlọ́run ló pè á kọ́ máa ṣe kò ní ilé owó ná á máa ṣe fún pé káwọn yóò wà blessed gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe rán ṣùgbọ́n in the process kò sígbà tí ọlọ́run ní máa bùkún ẹ kò sígbà tó wò ní máa wọlé ṣùgbọ́n kò yẹ pé kó wá fi ọ̀rọ̀ owó yẹn ṣe kókó bóyá bóyá ó yẹ kí n gbàdúrà fún ẹ tó bá ti mú one thousand àmì gbàdúrà fún ẹ bóyá ó yẹ kí n kọrin ó yẹ kí n kọrin ẹ̀mí tẹ́ bá ti fún mi ní one million mi ò wá kọrin ẹ̀mí so kò ń ṣẹ̀ṣẹ̀. ó túmọ̀ sí pé àwọn tí ń gba one million tí ń gba hundreds of thousands ní ìsìn ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ tiwọn. ẹ má ẹ má dàpọ̀ ẹ má dàpọ̀ àwọn tó ń kọrin ẹ̀mí ẹ gbọ́dọ̀ fi máìndì sí owó kò ṣe pé òun ò lè fún ẹ ní owó ṣùgbọ́n máa wọ pé tó bá sówó bẹ̀mí níṣẹ́ nítorí pé owó yẹn tó bá fowó síwájú àwọn tó yẹ kó gba ìbùkún lára ẹ hmm, ẹni tó pè ẹ tó bá lówó yẹn àwọn tó yẹ kó gba ìbùkún lára ẹ o ti ta wọ́n nù ó jẹ́ kó miss your opportunity pé kó wà bless under you mm. ṣùgbọ́n àwọn ti ti bí inú àwọn tó ń kọ́ àwọn ẹ̀wọ̀n pé iṣẹ́ oh, oh, for for days for majorly for àwọn fẹ́ àwọn fẹ́ fún owó láti ìlàkà mm. wọ́n ṣe bí iṣẹ́ ṣíṣe wọn ló ṣe rí fáwọn. ok fún àwọn tí ń kọrin mi kì í ṣe iṣẹ́ ṣíṣe fún àwọn kákan ṣètòlúwa nìkan ni. <laughs> àtàbàtú. <laughs> oligosco boko. <laughs> àwọn tó ń kọrin ẹ̀mí mm. the first thing ni pé wọ́n ń kọ́ bí a ṣe rán wọn kò ṣe pé fún ẹ̀bùn tó fẹ́ fún wọn. Mm. kò ṣe pé bò lè wọlé mm. ṣùgbọ́n ẹ̀bùn yẹn kọ́ ni àkọ́kọ́ kọ́ ni àkọ́kọ́ ẹ jẹ́ wá wo àsìkò tí wọ́n kọ́ bí a ṣe rán wọn yẹn mm. tí àwọn náà dẹ̀ ṣe wà ní ilé merent tí wọ́n ní láti san owó ilé àti owó ilé ìwé àwọn ọmọ ẹ bá wa tú àárín yẹn dáadáa kó lè yé àwọn tí ò yé. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣé mo gbé tọ́lọ́run bá pèèyàn kò sí ni kò ní jẹ́ kí ojú ó tì tọ́lọ́run bá pèèyàn ó kù díẹ̀ kí ẹ̀sìn dé agbólórí èdè hmm. so ìwọ tó wá tó fi tọ́lọ́run síwájú kò sígbà tí ọ̀nà àbáyọ pé ó ní ẹ̀mí lágbára àti ẹni pé ó kàn ní ẹ̀mí èèyàn dẹ̀ wà bí ẹ̀dẹ̀ sunkún dẹ̀ gbé kọ́ ọmọ tó lẹ̀ ó hmm. bèrè lọ́wọ́ kọ̀ọ̀kan nígbà ó dẹ̀ ó ní gba ẹ̀mí sí yẹn ó dẹ̀ yọ̀ǹda ọkọ̀ ọmọ tó ara mi dẹ́kun ọkọ̀ ẹ̀mí ó ah, la kan nọmba yín ẹ ti mọ̀ pé ìyẹn tọ́lọ́ bá gbéyàn pàdé olóore kan sà nídìí orin mi ẹran ní bèbè rẹ̀ dodo. ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sì di iṣu atayanyan. dodo mi do re rere rere ní re dore. ẹ pàtó fún ara yín ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà mi sí ẹgbà ọ̀rọ̀ náà sì di iṣu atayanyan bẹ́ẹ̀ ni dodo mi do re re re mi re dore ọ̀rọ̀ náà sì di iṣu àtàyànyàn ọ̀gbẹ́ni Afọlábí George láti ìlú Ògìjò ń kòròdú ẹṣẹ tẹ bá a dáṣẹ ètò ìlọsẹ yìí a máa rí yín bá aláṣọ Ọlọ́run bá mi Èdùmàrè ta ni ẹnì kejì tó wà ńbẹ̀ kí ni ìbéèrè tẹ ní fún àlejò mi ó yá ẹ àlejò mi o mò ń mi o. orúkọ mi ni Ṣẹ́gun Pádọ̀nú ọmọ Jésù mò ń sọ̀rọ̀ láti Badagry Àtàbàtúbú à ń gbádùn yín gan ètò bàbá ètò ẹ bá mi sọ fún àlejò tó wà lórí ìjókòó yẹn pé kán fi àmì sí àgbádárìgì mo ní kán fi àmì sí àgbádárìgì ọlọ́run á máa bùkún yín ẹ ṣé god bless you. ọ̀gbẹ́ni ṣẹ́gun fandonu láti ìlú badagry ọ̀rọ̀ rẹ gbọ́ wọn ní kẹfà mi sí àgbádárìgì àgbádárìgì. domimi dodo àgbá domi mi dòdò àgbádárìgì dòmímí dòdò. dòmímí dòdò àgbádárìgì. àgbádá àgbádòmí àgbádádòmímí rìgì dòdò dòmímí dòdò. dòmímí dòdò. yes dòmímí dòdò. ẹgbà ẹgbà tó fún wa yín <laughs> ẹni méjì. ẹ ti wọ ìkejì jẹ tọ ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Pàǹdọ̀nù láti Badagry wọ́n gba o àgbádárìgì dòmímí dòdò àgbádárìgì ìsàlẹ̀ nìkẹta tó wà ń bẹ̀ kí ni ìbéèrè tẹni fún àlejò mi o. orúkọ mi ni tèmítọ́pẹ́ olúwaṣeun aka tèmi testimony mo ń sọ̀rọ̀ láti àgọ́ ìwòye ìjẹ̀bú àtàbàtúbú à ń gbádùn yín ẹ máa mú ètò yẹn lọ létòlétò ẹ bá mi fi àmì sí kùkùté. <laughs> Eh, eléyìí simple eléyìí kò ẹ. Eh? Tèmítọ́pẹ́ abdul ada fún yín eléyìí rọrùn láti. ó rọrùn eh, láti àgọ́ ìwòye wọ́n ní kẹfà mi sí kùkùté dòdòmí Kukute, ẹ rò bẹ́ẹ̀ ṣá. àkùdòdòmí ah, kùkùté. ẹ rò dáadáa o. àà ah, ah, mi ń dà tí o rò. dòdòmí Kukute, ẹni mo gbà. ẹ gbà o. ẹ ṣe ẹyẹ nìyẹn. tó bá dọjọ́ mi <laughs> kùkùté ó jẹ́ sílábù mẹ́ẹ̀ẹ́lò. mẹ́ta kùkùté mẹ́ta ni. mẹ́ta ni. dòdòmí. Do, ẹgbà kùkùté ẹ pàdé fúnra yín ẹgbà mi sí ẹ pàdé fúnra yín. <laughs> dodo mi kùkùté ah. àkúmọ̀ bá abilékọ bóyá omidan ni wọ́n láti ìlú àgọ́ òwòye kùkùté wọ́n gba ọ ẹ ṣe tẹ̀ bá mi dá sí ètò ìlọ́sẹ̀ yìí ipò mà ní pín yín a máa rí yín bá ẹ̀yin kó tó di pé ẹ lọ lórí ètò yìí hmm, ẹ mú béèrè kan ó kù kan ẹ mú béèrè kan nù agbọ̀ngbọ̀n hmm. ti ń ká wò kí ni tó wà ń bẹ̀. ó ẹ mú àròjọ́ musolókun ẹ mú ẹ mú ẹ mú ọ̀dà bẹ́ẹ̀. Ah! ẹ mọ fàdúrà tí lọ hmm. ah, ah, òwe lẹ parí o <laughs> òwe lẹ parí o tí yorùbá bá bọ̀ tán ní ohun àfòníṣe ẹ parí ẹ ohun àfòníṣe ohun àfòníṣe <laughs> ohun àfòníṣe ìtọ́nibódọ̀la ìtàn ní bódọ̀la. òun àfò ní ṣe ṣé bẹ́ẹ̀ ni ṣá. bẹ́ẹ̀ ni tó ẹ̀yin bàbá mọ́nímọ́ní ẹ̀yin àgbà tí ń bẹ níkàlẹ̀ lọ́hùn-ún ṣé bẹ́ẹ̀ ni wọ́n ní ohun àfòníṣe ìtàn ní bódọ̀la. Hmm, tó bá dọjọ́ mi ẹ̀ kúkú sọ báyìí pé ohun àfòníṣe ọ̀rọ̀ ìtàn ni tó bá dọ̀la ẹ pàtó fúnra yín ẹgbà ẹgbà ẹgbà tí yóò bá bá parí òwe bẹ́ẹ̀ kí ni tí wọ́n gbìyànjú àti sọ. wọ́n bó jẹ́ búburú ló lónìí là á fi tó bá jẹ́ rere ló lónìí à tó bá kọrin ẹ̀mí lónìí à á wáyé pé à á fi sọ̀rọ̀ <laughs> ọ̀rọ̀ tàn ah! àwọn kan fẹ́ dàbí tiyín wọ́n fẹ́ dàbí ti olúgbòsókòbòkò bẹ́ẹ̀ ṣe rí ìgẹlẹ́lẹ́ ó wọ̀n káwọn náà dàbí tiyín kí wọ́n lẹ́bùn bí tiyín kí wọ́n sì dàbí tiyín ẹ àwọn ọ̀dọ́ làǹgbà ń mọ̀ràn ah. pàápàá jù àwọn tó fẹ́ dàbí tiyín. àwọn kan náà ó gbọ́dọ̀ tó súnmọ́ Ọlọ́run gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu jẹ́ olóòótọ́ èèyàn then àwọn tí wọ́n bá rí gẹ́gẹ́ bíi mentor wo ohun tó ń ṣe tí wọ́n fi ń wà àwòkọ́ṣe wo ohun tó ń ṣe kò dẹ̀ máa ṣe and láìpẹ́ láì jìnnà ibi tó o fẹ́ dé wàá débẹ̀ pẹ̀lú ọlá ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run. wo ògo ọlọ́run ẹ débẹ̀ àdúrà ni pé ibi tí a fẹ́ dé àá débẹ̀ kò síbi tá a gún lọ náà tá a rọ̀ kọ́ ẹ á ah, nítorí pé ẹ gba gbogbo ẹ̀bùn mi ẹ̀bùn méjì lọ́tọ̀ọ̀tọ̀ ni màá fún yín láti iléeṣẹ́ méjì iléeṣẹ́ iṣẹ́ àkókò wọ́n ní kí n fún yín lọ́ṣẹ́ àbùwẹ̀ yín náà kẹ́ ẹ máa fi wẹ̀ kí ara yín ó mọ jọlọ ẹ dúpẹ́ mò ń bọ̀ ẹ̀kú méjì lẹ́kù pọ̀ hmm. iléeṣẹ́ iṣẹ́ àkókò ẹ tún wá gbójú àwọn sókè iléeṣẹ́ tí wọ́n ń ṣe area àti safeguard ṣé a rí safeguard náà ọṣẹ ìwẹ̀ ni ṣé wàá rí area gbogbo aṣọ ọ̀dọ̀ tí kò sí pé ilé rùn mọ́ kò sí pé aṣọ rùn gbogbo ẹ̀ ń ṣe fún wọn tẹ́ bá ti ń lo area báyìí tẹ́ ẹ̀ fi ń fọ̀ láṣẹ yóò bá wa yín yọkùn ara ẹni ni ẹ gbọ́dọ̀ wà iléeṣẹ́ méjèèjì hmm. tí wọ́n fún hmm. ilé ẹ̀bùn bàǹtàbàǹtà yìí ẹ̀nà òkè dáadáa ẹ̀nà òkè. àkọ́kọ́ iléeṣẹ́ ṣíẹ́ kókò ọwọ́ ẹ máa ròkè o ẹ ò ní wáyé lórúkọ jésù àwọn area náà lórúkọ jésù ẹ ó máa iléeṣẹ́ P&J tó ṣe area àti safeguard àwọn iléeṣẹ́ yìí lórúkọ jésù ẹ ó máa gbòòrò sí ni ẹ ò ní wálẹ̀ o àwọn ní fi ń pìtàn pé ìgbà kan ẹ wà láyé ìgbà kan mm. ẹ ò ní kú lójijì mm. jésù olúwa. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí ẹ̀kọ́ yìí náà sórí tábìlì mm-hmm. ṣé wàá rí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tí ń gbé gbogbo yín jáde hmm. ẹ gbàdúrà fún iléeṣẹ́ Orísun pàápàá jùlọ ètò bàbá ètò tí ń fojú yín hàn fàráyé. bí olúwa ti ń bẹ tí agbára ò yí padà hmm. Orísun ò ní kú láíláí èdè ọmọ èdè tí ń gba award ti gbẹ wọn á tún máa gba award lọ sí ni then Àtàbàtúbú ah! ẹ ò ní wálẹ̀ láéláyé bí olúwa ti bẹ tí agbára òye padà ẹ ó máa fò lókè ni ẹ tó bá ní kẹ wálẹ̀ kí ni ká ṣe fún ọ̀run kó fún àwọn wálẹ̀ fẹ́yìn láti gòkè. àmín kò rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kò sì yípadà Jésù Olúwa wa àmín àwọn kan fẹ́ mọ̀ yín jù báyìí lọ ṣé ẹ wà lórí àwọn ẹ̀rọ alátagbà lórí Facebook kí ni orúkọ yín. mo wà lórí Facebook mm michael okikeola oligos koboko ní lórí facebook. michael okikeola oligos koboko lórí twitter ńkọ́. orí twitter ní èsì lórí twitter. ẹ ẹ ti gbalẹ bẹ eh, Ọlọ́run jogun lé fún yín lórí twitter instagram ńkọ́ ṣe wà mẹ oligos koboko ni. ìyẹn ojú bẹ́ẹ̀ lọ oligos koboko. ọ̀rọ̀ lẹ́sìn bọ́ lẹ́nu àlejò mi pé lórí ẹ̀rọ ayélujára àtọ̀dọ̀ tiwọn michael okikeola oligos koboko.